وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا أربكم دوا الضريكات جل وأسواج إلى النبي صلى الله عليه وآله وسلم أترفع ورالياتي عن صحابة أتقبوا olùjọ́sìn fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa alihi wa sallam tó fi di àti ó fi di ọjọ́ ìkẹyìn ẹ̀rí olúwa tí adá ọpẹ́ fún òun náà lọ́ba tí orin rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tí ó ló ń kà lórí ẹni kọ̀ọ̀kan wa ìkọ́lì ta'ala wa in ta'uddu ni'matallahi la tuhsuha

inú Ramadan ilé ìta wà nínú èyí tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó wá ṣe wá lẹ́rú tí yóò tún máa gba àwẹ̀ yẹn títí di ọjọ́ òní eléyìí náà nínú àwọn ìkẹ́ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala nínú oṣù Ramadan ọdún 1443 lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú Mọ́kà lọ sí ìlú Madina abẹ́lú wa kójọ ọjà rí kí gba ọpẹ́ yìí ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan eléyìí tí yóò máa wá sí etígbọ̀n wa lákòókò yìí òun náà ni tafsir al-Qur'an al-Karim ìtumọ̀ al-Qur'an alákọ̀ọ́lé látinú Suratul Infitar òun náà ni a ti mọ̀ gbọ́ tafsir lónìí a bẹ̀rẹ̀ sura míì súrà tuntun míì lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́n bàbá subhanahu wa ta'ala àlẹ́yìn orin tí a máa fi ń wọlé tí ó jẹ́ orin tí a máa fi ń tọrọ àforíjì lọ́dọ̀ lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala orin tí a máa fi fi ìjọ́ kan tuntun nílẹ̀ fún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala orí tí a mọ́ fi ń béèrè orí àti àánú àti ìkẹ́ lọ́dọ̀ọ́lú Allah subhanahu wa ta'ala نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك أتيتك خاضعا والقلب يبكي فما لي في الورى رب سواك وما لي به ولا رب سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي ملجأ إلا حماك أنا العبد الفقير وأنت حسبي غني لا غنى إلا غناك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك فجدلي يا كريم بفضل عفو ويسر لي المسير على هداك وهب لي من لدنك هدى ونورا وأسبغ لي إلهي من عطاك وَبِالْبَرَكَاتِ أسعد أَهْلَ بيته وسربلهم بثوب مِنْ تقاكا وَأَكْرِمْ أمتي بِالْخَيْرِ دَوْمًا إلهي يا مجيب لمن دعاك إلهي يا مجيب لمن دعاك أبنوا الله سبحانه وتعالى àwọn tí a tọrọ nínú àwọn ẹ̀sìn orin kí ọlọ́run bá kó ṣe gbogbo ẹ̀fún wa ní àpapọ̀ ọlọ́àjọ kan sọ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala innahu waliyyu bí mo ti sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi a máa bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí a bá gbọ́ kíka suratul Fatir láti òkè délẹ̀ lẹ́yìn náà a bẹ̀rẹ̀ tafsir débi tí ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda fún wa láti lè bá dé lónìí náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار سجرت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 كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين barakallahu fikum kíka suratul Infitar òun náà ni agbọ́rin sura yìí òun náà ni a máa bá kẹsí rẹ̀ lọ débi tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá yọ̀ ẹ̀dà fún wa láti bá dé lórí. náà àwọn ọ̀rọ̀ jì síwájú nípa suratul eléyìí tí ó ṣe pàtàkì kí á mọ̀ nípa sọ́ọ̀tìlì fìtọ́ alákọ̀ọ́kọ́ òní pé sọ́ọ̀tìlì fìtọ́ sọ́ọ̀tún màkìyàtún sọ́ọ̀tún màkìyàtún kọ́ọ̀lìkọ̀ sọ́ọ̀rọ̀ kan ni tó sọ̀kalẹ̀ nínú Mákà láti bẹ̀rẹ̀ dé ìparí tọ́bátọ pé kọ́ọ̀lìkọ̀ pé màkìyàtún kọ́ọ̀lìkọ̀ ìtumọ̀ yẹn ni pé kò ní àbùlà kò ní àwọn áyà kan nínú sọ́rọ̀ yìí tí ó sọ̀kalẹ̀ nílùú Madina àwọn sọ́rọ̀ míì máa ń bẹ ọ̀pọ̀lọpọ̀ sọ́rọ̀ lórí bẹ́ẹ̀ tí é pé àwọn apá kan nínú àwọn áyà rẹ̀ ń sọ̀kalẹ̀ ní Maka àwọn apá kan nínú sọ̀kalẹ̀ ní Madina irú àwọn sọ́rọ̀ tó bá rí bẹ́ẹ̀ irú àwọn sọ́rọ̀ tó bá rí bẹ́ẹ̀ wọn kí ń pè wọn ní makiyatun khalisa àbíkẹ́ ní madaniyatun khalisa wọn ní sọ pé sura yìí ó sọ̀kalẹ̀ ní Mẹ́kà ní àìlábúlà bẹ́ẹ̀ ni wọ́n ní sọ kó sọ̀kalẹ̀ ní Madina láìlábúlà ṣùgbọ́n sura tó bá yẹ pé Mẹ́kà nìkan ló ti sọ̀kalẹ̀ láìlábúlà ó ní wọ́n máa ń sura yìí súrọ̀ tó yẹ pé láti bẹ̀rẹ̀ dópin àwọn àyà tó wà nínú ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin Mákkà ló ti sọ̀kalẹ̀ ní gbogbo ẹ̀ ti sọ̀kalẹ̀. alimami Qurtubi nínú tafsiru wọn wọ́n pè ní aljami'u li ahkami al-Qur'an aljami'u li ahkami al-Qur'an wọ́n gbé ìjìmáìwá wọ́n gbé ìfẹnukò àwọn onímọ̀ wa lórí pé suratul Infitar Makkah ló sọ̀kalẹ̀ láti bẹ̀rẹ̀ lókun Al-Imam Shawkani rahmatullahi alayhi àwọn náà gbé wá nínú Fathul Qadir kíra tafsiru wọn sóratún màkíyàtò bíláfìláfì àwọn náà jẹ́ kó yọ wípé sóra yìí Mákkà ló ti sọ̀kalẹ̀ láì sí ìyapa láàrin àwọn onímọ̀ nípa ìtumọ̀ Al-Qur'an Karim eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ ìmọ̀ pàtàkì eléyìí tá a ní bùkátà sí kí á mọ̀ nípa Suratul Baqarah. a sóra yìí nínú àwọn nǹkan tí ó tó jẹ́ ọ̀rọ̀ ìtìsíwájú nípa sóòrọ̀ yìí ó ní pé orúkọ dáàmà ń pe sóòrọ̀ yẹn òun náà ni sóòrọ̀tù ní ti tọ̀ sóòrọ̀tù àdé ti tọ̀ òun náà ni orúkọ tí a máa ń pè tó gbajúmọ̀ jùlọ ṣùgbọ́n a tún máa ń pè ní sóòrọ̀tù ìdásísàmá òun fàfọ̀rọ̀ sóòrọ̀tù ìdásísàmá òun fàfọ̀rọ̀ a tún máa ń pè bẹ́ẹ̀ ó yẹ bá ń sìn áyà alákọ̀ọ́kọ́ nínú sóòrọ̀ yẹn a máa fi ń pè é a máa ń fi aláàkọ́ yẹn a máa fi sorúkọ tá a máa fi ń pè sóra yẹn sóra tó idha as-sama'u infatarat bẹ́ẹ̀ ni la máa ń pè ní suratul munfatira al-munfatira sàtúmọ̀ ń pè bẹ́ẹ̀ náà eléjọ́ mọ̀ túmọ̀ sí as-sama'ul munfatira tó ẹ́ sóratu as-sama'il munfatira tó as-sama'ul munfatira tó tó túmọ̀ sí ni ẹ̀ nítorí wọn tó pè ní al-munfatira al-munfatira so nínú àwọn orúkọ tí a máa ń pè sọ̀rọ̀ yìí nìyẹn náà bákan náà nínú àwọn nǹkan tó ṣe pàtàkì tó jẹ́ ọ̀rọ̀ ìṣítíwájú tá a ní láti mà nípa sọ̀rọ̀ tó mọ́kàndínlógún àwọn àyà tó wà nú ẹ̀ 19 na a òun sì ní súrọ̀ ẹlẹ́ẹ̀kejìlé ní 82 nínú tàrtíbù al bí wọ́n ti tó àwọn súrọ̀ tẹ̀léra wọn bá ti tó wọn nínú al-Qur'an tí a bá wo Qur'an ta gbé lọ́wọ́ àdéhùn kan bẹ tí ó wá sí mi ní orí ìsìn tí mo ti fẹ́ pè wá sí ṣùgbọ́n tí mo mọ́ ń gbàgbé ó ṣe pàtàkì gan wa wá sábà ń bọ̀ wá sí tẹ̀sí káwọn gbé Qur'an dání ó ṣe pàtàkì gan ó sì nítumọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ sí ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀sí ó sì lórí pa tó pọ̀ kí a máa bọ̀ wá pẹ̀lú mùsùlùmí wa alkùnrin wa tó tí a bá wo nínú mùsùlùmí wa ta gbé lọ́wọ́ a rí wípé òun ni sura ẹlẹ́ẹ̀kejìlé ní ọgọ́rin 82 a tẹ̀rọ̀tí ìwọ̀ ẹ̀nìyàn nínú mùsùlùmí ṣùgbọ́n tẹ̀rọ̀tí ìwọ̀ ẹ̀ níbi bí àwọn tó wà rúkè sọ̀kalẹ̀ tẹ̀léra wọn mọ́ ìtọ̀kalẹ̀ tẹ̀léra wọn so òun ni sóòrọ̀ tó tọ̀kalẹ̀ lẹ́yìn sóòrọ̀tù nàbíàt lẹ́yìn sóòrọ̀tù nàbíàt ló tọ̀kalẹ̀ bákanáà ó sáájú sóòrọ̀tù ìṣẹ̀kọ́ sóòrọ̀tù ìṣẹ̀kọ́ náà eléṣẹ́ ọmọ túmọ̀ sí pé ẹlẹ́ẹ̀kejì lé ní ẹlẹ́kejìlélọ́gọ́rin náà ni ní tàbí nùzùn níbi títò bí àwọn sóòrọ̀ ti sọ̀kalẹ̀ síra wọn bọ́n ti tẹ̀léra wọn níbi títọ̀kalẹ̀ so òun náà ni sóòrọ̀ tó sọ̀kalẹ̀ ní ẹlẹ́kejìlé ní ọgọ́rin so oye ń nínú tẹ̀rẹ̀tíbù al-mushaf òun náà ni yòǹká rẹ̀ fi tàbí nùzùl níbi títò bí àwọn sóòrọ̀ ti sọ̀kalẹ̀ tẹ̀léra wọn náà nínú àwọn nǹkan tó pàtàkì ààrẹ tí ó jẹ́ mọ̀kọ́dímà tí ó tún jẹ́ ọ̀rọ̀ síwájú nípa sóòrọ̀ tí a fẹ́ tètè sí ìrù ẹ̀yí oníkẹ́tẹ̀rí sóòrọ̀ yìí ó kó dínú àwọn ọ̀rọ̀ nípa ìfi ọjọ́ ìgbé ìdírinlẹ̀ sọ́rọ̀ pàtàkì tàbẹ́ tètẹ̀ sí ìròyìn ní àwọn nǹkan tá ma bá pàdé tí sọ́rọ̀ yìí fi ń rinlẹ̀ òun náà ti ní albáà ìgbédìdì lẹ́yìn ikú ó ń fi ìgbàgbọ́ nípa ìgbédìdì lẹ́yìn ikú ó fi rinlẹ̀ sínú báyà wa pé alkùnrán ta gbé lọ́wọ́ nínú àwọn ìgbàgbọ́ tí kùnrán yẹn tó ń gbìn sí wa nínú ọkan ẹjẹ́ bí mùsùlùmí tó al sí alkùnrán òun náà ni kí á nígbàgbọ́ wípé ìgbéǹde ń bẹ lẹ́yìn fi ń yé awon àwọn yawm al-qiyama àwọn ọ̀wárí ọjọ́ ìgbẹ̀lẹ̀ al-qiyama àwọn ìpayín kéke wahala wàhálà àwọn làásìgbò àwọn ìdàmúdàbò tí náà bákanáà nǹkan tí sóòrọ̀ yìí kó sínú nínú àwọn a sóòrọ̀ yìí tó ń sàlàyé fún wa tó dẹ̀ ń wa tó dẹ̀ ń fi ń mà fi ń rinlẹ̀ sínú ìgbàgbọ́ wa òun náà ni ìpeni sákìyèsí ìpe àwọn èèyàn sákìyèsí lọ síbi ìpalẹ̀mọ́ ìjọ́ràn ẹ̀yàn ká máa pèsè ká máa palẹ̀mọ́ fún ọjọ́ ìgbédàkìyàmà ọjọ́ tó le koko ni sọ́rọ̀ yìí pè wá sákìyèsí pé ká máa palẹ̀ mọ́ fún ọjọ́ yìí torí ẹ̀ ẹgẹ́ bí mùsùlùmí ẹni tí ó máa ti ń ṣe ẹni tí ó lágbọ́yé dídá tọ́lọ́run àlékẹ́lá dáwà sílé ayé gbogbo tá bá ń ṣe pátá gẹ́gẹ́ bí ẹni tó bá nírú àwọn ìmọ̀ yìí agbọ́dọ̀ máa fi agbọ́dọ̀ agbọ́dọ̀ máa rántí ikú agbọ́dọ̀ máa fi ìpalẹ̀ máa kú agbọ́dọ̀ máa fi sínú gbogbo sábàjì tí máa dá sí wà nágàrù tí máa dá sí wà nágàrù lórí àwọn nǹkan tábà máa ṣe ká máa rántí pé a máa padà kú àwọn nǹkan tábà máa pàtì táà máa gbé jù sílẹ̀ táà bá táà ní máa ṣe ká máa rántí ikú lórí ẹ̀ pé tí nǹkan tí mo ní ṣe yìí àbí nǹkan tí mo pàtì yìí ṣé ó ti bá mu gẹ́gẹ́ bí ẹni tí rántí fún òun padà kú ṣé tí n bá kú lórí nǹkan tí mo ń ṣe yìí títí bá dé bá mi tó kún bá dé bá ìtẹ̀mí mi lórí tí mo ń ṣe yìí tí kú bá ká mi máa tó bá ká nǹkan yìí máa mi lọ́wọ́ ṣé alùkẹ́yàmù ti tó bá yẹ gbélé náà ni tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kí máa rántí kú kí máa rántí kú lórí ẹ̀ tó ikú má lè ká mi mórí ẹ̀ ikú má lè ká nǹkan yìí má mi lọ́wọ́ tí kú bá ká má mi lọ́wọ́ tó máa tó máa rọrùn lọ́jọ́ ìgbéra òkè yá lọ́wọ́ yìí àwọn kan ń pàtì ká máa rántí pé èyí tí kú bá dé lóyún tá a pàtì ọlọ́ọ̀ba tọ́lọ́ọ̀ba bá ń di wá léèrè ṣé nǹkan yìí tí kò sì ní yíwọ́ báyìí ó ń pò wá sákìyèsí irú nǹkan yẹn pé ọ̀ràn yẹn ní ká máa palẹ̀ mọ́ fún ikú bákan náà yìí ń pò wá sákìyèsí àwọn apá kan nínú àwọn ìkẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa lórí gbogbo wa àwọn ọlọ́run tọ́lọ́run ṣe fún gbogbo wa tó gbogbo ẹ̀dá yẹnyẹn lọ́lọ́run láti àwọn fún ó ń fi ń mọ̀ wá ó dẹ̀ ń pè wá sákìyèsí lórí àtúbọ̀tán dáadáa tí ó máa jẹ́ ju tàwọn àbẹ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹni mímọ́ àwọn tí wọ́n jẹ́ èèyàn dáadáa àwọn ẹni ọlọ́run pé àwọn ni wọ́n látúbọ̀tán dáadáa àtúbọ̀tán dáadáa ìgbẹ̀yìn dáadáa ti tàwọn tí wọ́n jẹ́ ẹni rí oníṣe sọ́rọ̀ yìí fi ń mọ̀ wá ó pè wá sákìyèsí lórí wípé àtúbọ̀tán tí ò da ìgbẹ̀yìn aburú àtúbọ̀tán burúkú òun náà ní ti ti àwọn alùpùjá àwọn kèfèrí àwọn àwọn ẹlẹ́ṣẹ̀ àtúbọ̀tán burúkú òun náà láti bọ̀tán wọn wọ́n a lè nígbẹ̀yìn dáadáa wọ́n a lè láti bọ̀tán dáadáa wọ́n a lè láti bọ̀tán dáadáa àwọn tí wọ́n ní ìgbẹ̀yìn tó dáa àwọn tí wọ́n láti bọ̀tán tó dáa òun náà làwọn wọ́n jẹ́ nire nínú àwọn nǹkan tí yìí tí ó fi pẹ̀lú gbólóhùn rẹ̀ ìdọ́tàmá ohun papọ̀rọ̀ ọlọ́run bá ní ní ìgbà tí sánmà tí ó bá pín ìdọ́tàmá ohun papọ̀rọ̀ ọlọ́run bá ní nígbà tí sánmà bá fàyà ìtẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó tóbi nínú àwọn àmì ọjọ́ gbẹ̀dà kìyàmà min asrafi sa'ati al-kubra min asrafi sa'ati al-kubra min amarati sa'ati al-kubra nínú àwọn àmì pé àsìkò al-qiyama ó ti dé nínú àwọn àmì tó tóbi tí ó ṣẹlẹ̀ òun náà ni ìfìtọ́rù sàmà òun náà ni ìṣẹ̀kọ́kù sàmà ìdásàmà òun ṣàkọ́ àti ìdásàmà òun fàtọ̀rọ̀ sí kankanáà ló túmọ̀ sí torí pé ìfàtọ̀rọ̀ àì ìṣàkọ̀t sánmà pín ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ìdásánmà òun fàtọ̀rọ̀ ọlọ́run bá ní nígbà tí sánmà tí ó bá pín tó bá fàyà tí sánmà bá fàyà sánmà táwọn òyì nínú àwọn ẹ̀dá ọlọ́run bá lọ́sùn fáwọn akálá tó tóbi nínú àwọn àmì ọlọ́run bá lọ́sùn fáwọn akálá tó tóbi ni fẹ́ẹ́ tí gbogbo aná ọmọ yìí pé sánmà èyí tó tóbi ní kódà ìdẹ́dà rẹ̀ àti ìjámi ọlọ́ọ̀bá rẹ̀ tóbi jàwó èèyàn lọ àhántùm ashaddu khalqan amìsàmà ọlọ́ọ̀bá jẹ́ pé wáyé pé tí ẹ̀yin lẹ́lé ní ìjáni àbí sánmà banáhà tọ́lọ̀ọ̀bá àlejẹ́lá ma rọ́bà àtàmkáhá fatawaha pẹpẹ ọlọ́run bá gbé sókè fàtàwáhà òjìjẹ́ nǹkan dọ́gba a padà báyẹ̀ pàdé ní sàlọ̀kẹ̀rì ní sọ́rọ̀ tó gbé yẹn wá ilé ìtọ́jájú ní pé kò lè jẹ́ tẹ̀ sí ọdún ọ̀nà títì náà eléyìí tó pàtàkì táà sàlàyé fún wa ní agbègbè bí táà yìí òun náà ni ìfẹ́fọ́rù sàmà wípé sàmà táwọn òyì tí wọ́n ẹ̀ dúró yìí lẹ́yọ̀kan yìí yóò padà fàya tó bá di ọjọ́ tí ayé fẹ́ parẹ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó tóbi tí ó ṣẹlẹ̀ tí yóò sì jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó kó dààmú bá wọn ẹ̀dá tí wọ́n bá ń bẹ tó bá ń tẹ̀lé lásìkò yẹn wọ́n á rí sánmà tí yóò pín sí sánmà fàyà ọlọ́ọ̀bá ní nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ìgbà tí ṣẹlẹ̀ yẹn bá ṣẹlẹ̀ kí ni ó wà ṣẹlẹ̀ ọlọ́run bá nìkẹ́ láti máa padà mú wá fún wa níwájú náà àwọn onímọ̀ kó yé wa fa pínpín tí fàyà tí ó fàyà kí ló fa kí ló fa kí ló ṣokùnfà rẹ̀ àwọn kan ní in tó ṣokùnfà rẹ̀ òun náà ní ìbẹ̀rù ọlọ́run bá pé sáàmù nígbà tí sáàmù bá pín tí bá fàyà nítorí ìbẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu ta'ala pé ẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu yóò bá tánmà sáàmù ó sì fàyà tí a bá padà sí ọlọ́run ọba Allah subhanahu ń jẹ́ kó yakadu samau yatafattaru ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ní sánmà fẹ́ fàyà wàtànṣàkùl ard ilẹ̀ náà fẹ́ fàyà wàtàkìrù jìbàl bẹ́ẹ̀ ni òkè náà ó fẹ́ fún kayẹlẹyẹlẹ kó ma jábọ́ hajjan ní fífọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wẹ́lẹ̀wẹ́lẹ̀ kò yí báyìí sí àdáà lirrahmani wàdàdà ọlọ́run bá ní nítorí páwọn èèyàn kan pé àpè mára ọmọ má ọlọ́run bá lọ́sù àrùn tààdà torí páwọn èèyàn kan sọ pọ́ ọlọ́run bá bímọ ọlọ́run bá bímọ ọlọ́run bá ní inú bí sánmà sánmà fẹ́ lè fàyà látara páwọn èèyàn kan wọ́n sọ̀rọ̀ inú wa bí sánmà ní ìgbèjà fọ́lọ̀ ọba ọba dẹ́dà rẹ̀ pé á àwọn èèyàn kan ni wọ́n àwọn èèyàn kan ni wọ́n ni wọ́n fàbùkù kan ọlọ́run ọba tó báyìí àwọn èèyàn kan ni wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ ọba subhanahu wa ta'ala dé báyìí tàbí lè máa fi ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́lá mọ́kúrú mbẹ́ tọ́lọ̀ ọba àlékẹ́lá tó gbé kú fún rárá rẹ̀ wọ́n wá fi rìnlẹ̀ fọ́lọ́run àǹdá àwùjọ rahmani wàlàdà nítorí pé wọ́n ń sọ ìpọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala bímọ ṣẹ́rá wọn tán sọ pọ́lọ̀ ọba bímọ yẹn ìbàjẹ́ tí wọ́n ń ṣe aburú tí wọ́n ń ṣe kèfèrí tí wọ́n ń ṣe ó lágbára débi pé sánmà fẹ́ẹ̀lì fàyà orí bá yìí mú mẹ́lẹ̀ yíwá yẹni pé sánmà ṣe gíní sánmà kópa ya ni so a mo ní àwọn onímọ̀ àwọn kan sọ wípé in tó fa tí sánmà fi fàyà lọ́jọ́ tí sánmà ó fàyà idha as-samā'u infaṭarat òun náà ni haibatullah ìbẹ̀rù ọlọ́run wà Allah subhanahu wa ta'ala àwọn kan ní nǹkan tó ṣe sábàbí rẹ̀ òun náà nígbàtí ayé parẹ́ òun náà ni sísọ̀kalẹ̀ àwọn màláìkà páwọn màláíkà títọ̀kalẹ̀ wọn òun náà ni ó ti sábà bí kí fàyà kí tánmà ó fàyà ní ọjọ́ ìgbèdà tèyàmù nígbàtí ọjọ́ ìgbèdà tèyàmù nígbàtí bá fẹ́ wáyé a ó sọ sí mi níyè nínú àwọn mọ̀kọ̀dìmá sínú àwọn ọ̀rọ̀ tí síwájú mo fẹ́ mú wá sí yìí tọ́lọ̀wọ̀n bá Allah subhanahu wa ní kí ó wá

òun sì járùn lẹ́yìn rẹ̀ òun ò lè kírun lẹ́yìn rẹ̀ nítorí pé ó ti ń ọfẹ́ sí àwọn léṣe ó ti ń fa irun gùnjú irun ìṣá ó ti ń fa gùnjú anábi wa rán tẹ́kù anábi ni ya ya anábi ni ìrẹ́ ọ̀rẹ́bà ìdí àwọn àbá ma ń lo ẹ̀rí gan lórí jẹ́ṣù àwọn àbá àwọn ìlànà ìjẹ́ṣù àtàdì wọ́n ma ń lo ẹ̀rí dáadáa àmúkà fi yẹn ti wá láǹfààní ni ọ̀rọ̀ ọjọ́ mi ni nígbà tá a bá ń sọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àlámọ̀rí yẹn anábì ní abatanun anta tó ní fìtí níyàn ló fẹ́ jẹ́ ní pẹ̀lú nǹkan tó ń ṣe yìí oye báyìí sí aina anta min sabbi hisma rabbika al'a'la níbolo wà níbolo dúró sí a nípa sabbi hisma rabbika al'a'la èyí ṣe tó ma kàrù yẹn níbi salatul isha fáwọn yẹn níbolo fi suratul a'la níbolo fi sí أين أنت من سبح اسم ربك الأعلى والضحى أتي أتي سورة الضحى كل تو ما كارو يعني يقولوا في رأوا سورة هذه ويبا ينسي وإذا السماء انفطرت نبلو وا نبلو في تي سورة إذا السماء انفطرت أو جماعة كارو يعني سورة إذا السماء انفطرت آية 19 قريناني أو آية رزي أو جماعة بيبي آية كان إذا السماء انفطرت ó tí bá yìí ẹ̀rí bó ti kéré tó so báwọn ara rẹ̀ ti mọ kéékèèké nìyẹn irú àwọn ilé náà ń pè ní alkitọ́rù almufassal alkitọ́rù mufassal àwọn àyà tí àwọn súrọ̀tà àyà rẹ̀ tó ma pépèpé tí ó ti gùn tí súrọ̀ yóò gùn táyà rẹ̀ ti ma kéékèèké náà ń pè ní alkitọ́rù almufassal anábì ní irú àwọn súrọ̀ yẹn kí lórí tó mọ kàá ẹwọ sóràtù àìlá tánàbí fún nímọ̀ àbí kó máa kàná minalkisori mufassal àbí sóràtù zuha minalkisori almufassal oye báyìí tí anábì ní kí ló tó máa kàrú ìyẹn fáwọn èèyàn tí ó fẹ́ máa fìtínà àwọn èèyàn ṣẹ́rí ẹgbàwá tó fi wàyíza sàmà òun fásọ̀rọ̀ sí ẹgbàwá yẹn animamu nasa'i nìkan náà tàfàrọ́dà àwọn nìkan ni wọ́n gbà wá pẹ̀lú àlékún pẹ̀lú àlékún yẹn pẹ̀lú pé sórọ́tù ààyè pẹ̀lú pé ìdásàmà òǹfàtọ̀rọ̀ ipò wà nù ẹ̀ torí pé ápùlù hadith yìí ápùlù rẹ̀ ó wà nínú bukhari àti muslim nínú bukhari àti muslim kò sí ìdásàmà òǹfàtọ̀rọ̀ sí mbẹ̀ nínú bukhari àti muslim kàdá rí mbẹ̀ ni sórọ́tù ààlà aina anta min sabbi hisma rabbika al-a'la wa ad-duha fún Mu'adh bin nínú sahihain ni nínú sahihah bukhari àti muslim ṣùgbọ́n ọ̀dọ̀ alimamu nasa'i àwọn ni wọ́n fi wọ́n gba ẹ̀gbà wá tí ó ní àlékún yẹn pé wa idha as-sama'u fatarat àwọn ọmọ fi kún ẹgbà wá wọn tó ti gbà wá yẹn tí àwọn jẹ́ kó pé hadith yẹn hadith tó lálàáfíà sahihu ni hadith yẹn

pé kàmọ nínú àwọn sóràn tánà bí gbàwà nímọ̀ rẹ̀ pé kàmọ bí kí ìran ìṣà orí bá yìí so àbákan náà nínú àwọn ìtìsíwájú tí ọkàn mi kù tí mo fẹ́ ṣe ìsìndrọ́ọ̀kì yẹn náà mo fẹ́ fi kún àmọ́ ẹ̀rí fún nǹkan tí a ti sọ òní pé tàbá gbàgbé ẹ̀rí pé nígbà tí a ń ka táǹkà táǹkì tẹ̀síò àṣọ́rọ́dún àti tẹ̀síò amo hadith kan wá sanabi sallallahu alaihi wasallam sọ man arada an yanzura ila yawm alqiyamati qiyamati ka'annahu ra'yu 'ayn falyaqra idha as-samaa samaau in idha ash-shamsu wa إذا الشمس كورت وإذا السماء انفطرت وإذا السماء انشقت abẹ́kọ̀ọ́ àwọn súwárù mẹ́tẹ̀ẹ̀ta ana anábìnrin bugwani ẹnikẹ́ni tó bá fẹ́ máa wo alkiyama tó bá fẹ́ máa ronú sí alkiyama bí ẹni pé ń wù ú lójú báyìí tí ó máa ka ìròyìn nípa ọjọ́ gbẹ̀rẹ̀ alkiyama tí ó sì máa ronú sí bí ẹni pé ń wù alkiyama lójú báyìí ààrẹ mi ní kó máa ka àwọn sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni sọ̀rọ̀ tí a ń ka yìí wà ààrẹ bọ́ ni sọ̀rọ̀ tó ti ṣe tọ́ náà eléyìí báyìí nínú àwọn ọ̀rọ̀ ìtìsíwájú tí a ní bùkátà sí kí a mọ̀ nípa sọ́ọ̀tù ìtẹ̀tọ́ọ̀nù oyè bá lùkù náà a ìdásàmá òun pàtàkì ó ní nǹkan tí a ń bá ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ bí ìdásàmá òun pàtàkì من باب تفسير القرآن بالقرآن لا بلا بي افي ثم القرآن تلو القرآن كفي القرآن ثم راو irú àwọn nǹkan tó jọba yìí ọlọ́run bá lọ́sùn hàn àtàlà ti mú wa náà nínú alukọ̀hánì irú gbólóhùn tí ó ń tọ́ka sí pé àlèǹtẹ̀kọ́ yóò tẹ̀lé sí sámà oyè bá yìí pé tí fàyà pínpín yóò tẹ̀lé sí sámà nígbà tí ayé bá fẹ́ parẹ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí sámà yìí ọwá nínú sọ́ọ̀tù ṣúrọ̀ ọlọ́run bá lọ́sùn hàn àtàlà sọ yìí pé يوم يجعل الولدان شيبا السماء منفطر به السماء منفطر به الله الله سبحانه وتعالى سما منفطر به الله الله سبحانه وتعالى apa apẹ̀sánmà apàyà ní ọjọ́ tí yẹ́jà ìlú ìdára ṣíbà lọ́jọ́ tó yẹ pé ìtẹ̀lé ọjọ́ yẹn lágbára débi pé àwọn ọmọ kéékèèké wọn ó ti máa wu ewu ibi tí wàhálà ọjọ́ yẹn lágbára dé ewu ó sì máa jáde lórí àwọn ọmọ kéékèèké oníbà yìí kù náà eléyìí báyìí ní nǹkan tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó sábà fún wa nínú súnrọ̀ yìí ọlọ́wọ́ba lọ sí táwọn ọ̀tà alátẹ̀síwájú ọlọ́wọ́ba ní ìdásàmá òǹfàkọ́rọ̀ wà ìdá ìjàwákìbù ń tàtàrọ̀ wà ìdá ìjàwákìbù ń tàtàrọ̀ ọlọ́wọ́ba ní àti ní ìgbà tí alìkàwákì àwọn ìràwọ̀ nígbà tí ó bá di tó ń jábọ́ tó ti ń fọ́nká وإذا الكواكب انتثرت وإيه رأيكم الكواكب هنا النجوم جمع كوكب هنا الكواكب جمع النجم هنا النجوم àwọn àràwọ̀ nígbàtí ó bá di nǹkan tó ń jábọ́ ní sánmà tó sì ń kọ́ká orí bá yìí àìsàtà pọ́pọ́ wátàfàrọ́kọ̀ nígbàtí àràwọ̀ tó bá jábọ́ tó sì ń pọ́n tó sì ń fọ́nká àti tó ń fọ́nká oyè bá dùn. kí ni ó ṣẹlẹ̀ nígbà tí nǹkan ìbá ń ṣẹlẹ̀ á sì bá pàdé wájú wa idha as-samaa wa idha al-kawaakibu intatharat wa idha al-kawaakibu intatharat nígbà àti nígbà tí sánmà nígbà tí ìràwọ̀ tó bá di nǹkan tí ó ń fọ́nká òyìnbá nìkan ọlọ́wọ́ba lọ́sùn fún àwọn ará tó tẹ̀síwájú ọlọ́wọ́ba ní wà ìdàbíhàrù fújìrọ̀ wà ìdàbíhàrù fújìrọ̀ àti nígbà tí àwọn odò àwọn odò ńláńlá tó bá di nǹkan tí ó ń kún àkúnfàyà tí gbogbo wa ń jápọ̀ tí odò wá di ìkan gbogbo odò ayé nígbà tí gbogbo ẹ bá jápọ̀ tó lọ̀kan òkun àtọ̀tà river nile oyeba isi atlantic ocean wherever oyeba isi so gbogbo ẹ̀fà rántá tí àwọn odò ńláńlá yìí tí gbogbo wọn bá jápọ̀ tí gbogbo wọn tí gbogbo di ẹyọ kan wàyíza biharu wàyíza biharu fún jìrọ nígbà tí odò bá di tí ó kún tí ó sì ń tó sì ń dégé ni tó sì ń jápọ̀ ìtumọ̀ kan nìyẹn wàyíza biharu fún jìrọ àwọn kan ní àti ní ìgbà tí odò tó bá di nǹkan tí ó ń ya tí àwọn odò láńlá tó bá di nǹkan tó ń ya tí ó sì ń fẹ́ èyí náà ó súnmọ́ra wọn pẹ̀lú nǹkan tí a tú lákọ̀ọ́kọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àti nígbà tí àwọn odò ńláńlá tó bá di tí ó ń gbẹ wàyí dàbí haru òjì àti nígbà tí àwọn odò ńláńlá tí ó bá di nǹkan tí omi rẹ̀ tó ń gbẹ àwọn kan náà mùfàtírù wọ́n túmọ̀ áyà yìí bẹ́ẹ̀ àwọn kan tú bẹ́ẹ̀ nínú àwọn mùfàtírù orí bá nìkú eléyìí báyìí òun ni tafsiru al-Hasan àfáwà al báwọn ti tú nìyẹn wípé fujirat dhahaba ma'uha wa yabisat fujirat zahaba ma'uha wa yabisat ìtumọ̀ fujirat o ní pé tí àwọn omi rẹ̀ bá lọ tọ́wádìí ń pípẹ́ tó dé báyìí kù so ẹ̀rí wípé nǹkan táwọn náà ń sọ náà ó súnmá ṣùgbọ́n ó kàn tún yàtọ̀ díẹ̀ ni ṣẹ́rí nǹkan táwọn ń sọ nǹkan tí àfáwà Al-Hasan al táwọn ń sọ ń bì ó ní wípé tí a bá rí tàbá wo àwọn odò ńláńlá àwọn búdò ńláńlá a rí pé omi rẹ̀ ó wà lójú kan tẹ́lẹ̀ àwọn omi yẹn wà lójú kan láàyè ibi tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala dá wọn sí tí wọ́n kí ń kọjá àwọn àyè yẹn àtìgbà tọ́lọ̀bà di ọjọ́ tó bá di ọjọ́ tí ayé ó parẹ́ àwọn omi yìí wọ́n tábà ya wọ́n wà lọ àwọn omi wọ́n wà lọ wọ́n kò láàyè ibi tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn odò yẹn odò yẹn wà di tọ́gbẹ tó ẹ́rí pé fújìrán ó ti tú òun náà ni ó súnmọ́ ìtumọ̀ pé àwọn kan ní odò ọ̀yà àwọn kan ní odò yóò jápọ̀ yóò kún yóò wà jápọ̀ yóò dọ̀kan so ìyàtọ̀ tó wà ń bẹ ni pé àwọn tó sọ pé yóò ya àwọn tó sọ pé yóò kún yóò dọ̀kan táwọn ìyàtọ̀ wà ń bẹ ni pé àwọn gbà kó mi yóò sì mọ wà ń bẹ omi ọkàn jápọ̀ yóò dọ̀kan ni ṣùgbọ́n àbáwà alhassan àwọn ní yíya tí ó ya omenú rí ó lọ yóò gbẹ ni omenú rí ó kú láàyè ibi tó wà yẹn yóò wá gbẹ oríba ní ti pé záhàbà máa hùhà àwọn odò ńláńlá àwọn omi rẹ̀ ó lọ wàyábìsà yóò wá di ọ̀gbẹ́lẹ̀ oríba ní ti naam alimamu Qurtubi nínú aljami'u wọ́n mú ẹgbàwá ìwá látọ̀dọ̀ alhassan alhassan al-basri wọ́n mọ́ ìwá látọ̀dọ̀ látọ̀dọ̀ rẹ̀ ìbìrìkẹ̀sí iná mú wá lọ́dọ̀ sí wọn náà orí bá yìí alimamu tọ́bárí dẹ̀ ní iná àwọn afá sí ọjà afá john ìbìrìkẹ̀sí iná àwọn afá john ní ṣùgbọ́n alimamu tọ́bárí wọn na tọ́bá rí mọ́fẹ́ sọ́run alìmáàmù kúrùkù bí mọ́fẹ́ sọ́run alìmáàmù tọ́bá rí àwọn àkọ́kọ́ nù sẹ́gbé 310 mú láwọn kú alìmáàmù alìkúrùkù bí ni mò ń sọ ń fi àwọn tí àwọn kú ní 671 jẹ̀rọ̀dẹ́mí àti kú ní 728 orí bá ń sì so àwọn kú ní 671 làwọn so àwọn tájú Ibn Taymiyyah rahimahullahu ta'ala Ibn Taymiyyah sì ní òun ló jẹ́ àfà Ibn Kathir yìí so Ibn Kathir náà ọmọ kí Ibn Taymiyyah ẹ̀rígẹ́ Ibn Taymiyyah àfà àgbẹ̀ntọ́ ní agbára sọba yẹ pé Ibn Taymiyyah ló tún ní àwọn Ibn Kathir Ibn Taymiyyah ló tún ní àwọn Al-Imam az nínú àwọn ọmọ kí Ibn Taymiyyah ní Al-Imam Az-Zahabi orí báyìí má ti máa kà lọ nìyẹn láwọn àfà ńláńlá tó yẹ sí pé àwọn ọmọ kéwú bínú tèmi yà ni wọn oye bá mi sùn kéèyàn wo rú àwọn ọmọ kéwú yìí a tẹmọ yóò fi à àti bínú tèmi yà àtàfà ńlá ni báyìí so nígbà mẹ́fà yọ̀ mẹ́ ni pé eléyìí báyìí nínú àwọn nǹkan tí àwọn onímọ̀ tí wọ́n tú nínú àyà yìí òun náà nìyẹn olúwa Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú ọlọ́run bá ní wá idhal qubur bu'thirat ọlọ́run bá ní àti nígbà tí àwọn tààrí bá di ń tí àyípo bu'thirat a a ṣe kí ni a yíjú tààrí inú rẹ̀ agbé títà agbé ìtàsínú bu'thirat wa idhal qubur bu'thirat àti nígbàtí àwọn sàárè tó bá di ń ta yípo tó ẹ́ pé àwọn nǹkan tó wà nínú ẹ̀ àwọn òkú tó wà nínú ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa bọ́ta tí sàárè ń pọ̀ àwọn òkú inú rẹ̀ tí ń pọ̀ wọ́n jáde ẹ̀rí pé ìṣẹ̀lẹ̀ yẹn nínú àwọn àhùwálù ni nínú àwọn ọjọ́ gbẹ̀dà ni tó yẹ sí pé nígbà tí ìṣẹ̀lẹ̀ àwọn yóò máa pariwo oyè báyìí sìn wípé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ nínú suratu Zalzala ó jẹ́ bá ìgbì ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala wípé idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha wa qala al ọlọ́run bá ní ìdá zulzilati al-ardu zilzalaha ọlọ́run bá ní nígbà tí a bá mì ilẹ̀ ní mítìtìtì rẹ̀ tá a mì ilẹ̀ ní mítìtìtì zilzalaha ní mímì rẹ̀ tó lágbára mímì kan bẹ tí ó ṣẹlẹ̀ sí ilẹ̀ tán pè ní zilzalu ilẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí máa mú jáde tó bẹ̀rẹ̀ sí máa tó bẹ̀rẹ̀ sí máa gbé jáde àkọ́ọ́lá àwọn ẹrù tó wú tó wà nù rẹ̀ wàkọ́ọ́lá ìsánù máa láha àwọn èèyàn ma wá sọ lọ́jọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sílẹ̀ ń ṣe báyìí a ti wà lórí láti jọ irú yawma idhin tuhaddithu akhbaraha ọjọ́ ní ọjọ́ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ nílẹ̀ ọ máa ròyìn ara rẹ̀ bó ti jẹ́ bí anna rabbaka àwòhálàhà yọ́ máa sọ fún ọ pé torí tó ń bí níhùn ìdáhùn rẹ̀ ni pé ọlọ́ọ̀bà rẹ̀ tó dá mi òun ló mí sí mi òun ló fọ̀rọ̀ ránṣẹ́ sí mi òun ló pa mí láṣẹ pé kí n máa tú gbogbo tó wà náà mi jáde anna rabbaka àwòhálàhà wa idhal quburu bu'thirat ọlọ́wọ́ bá dídá sọ́mbò mí ọlọ́wọ́ bá ní sílẹ̀ bá bẹ̀rẹ̀ sí máa tú àwọn tó wà nínú ẹ̀ jáde sínú sọ́ọ̀tù kìyàmà mo fẹ́ rántí ààrẹ kò tí ìfẹ́ wá ń sin tọ́lọ́wọ́ bá lọ́sùn bá náà sọ wípé àwọn èèyàn bá wá sọ fún ilẹ̀ wípé kí ni um, wọ́n ma sọ fún ilẹ̀ pé kí ní ń dàmú kí ló dé sílẹ̀ fi ń ṣe bó ṣe ń ṣe yẹn ayàrin kò tí wá kò tí wá ìkánà ń bẹ nínú sọ́tù yàtí àwọn méjèèjì yẹn ló ń tàbọ́rọ́bà òun wọn tí kò fẹ́ jẹ́ kí ìkéníkejì tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ń sọ nípa ìgbà tí ilẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí máa tú àwọn òkú tó wà nù rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí máa tú wọn jáde ó ṣe jẹ́ kí àwọn ó ṣe jẹ́ káwọn ayé àyẹn méjèèjì yẹn kó padà wá inshallah kẹrì so tó bá wá inshallah bá iṣẹ́ wá láǹfààní tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kì í sí ó wá ń nígbà tí ilẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí máa tí ilẹ̀ bá bẹ̀rẹ̀ sí yípo tí àwọn nǹkan tó wà nínú ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa jáde pẹ̀lú eré wọ́n ń jáde pẹ̀lú eré nínú ilẹ̀ ó yẹ báyìí sùn so uh, ok òun náà ni a yà sọ pé yawma yakhrujuna minal ajdadi sira'a yawma yakhrujuna minal ajdadi sira'a ó yẹ báyìí sùn ọlọ́ọ̀bà lọ́sùn máa dára pé yàwó ma yàrá kúrò júwìnà mìíràn àjìdá ọjọ́ táwọn yóò ma jáde nínú sàárì yàwó ma yàrá kúrò júwìnà mìíràn àjìdá àti tírọ̀à wọ́n ma jáde nínú sàárì pẹ̀lú eré eré ni wọ́n ma fi ní sàárì ọmọ fi tì wọ́n síta kókókó ní sàárì ọmọ níbo mi náà ọlọ́run bá ní yawma tashaqqaqu al-ardu anhum sira'a yawma tashaqqaqu al-ardu anhum sira'a ọlọ́run bá ní ọjọ́ tí ilẹ̀ tí ó máa lanu fún àwọn èèyàn àwọn òkú tó wà nù rẹ̀ láti máa jáde tashaqqaqu al-ardu anhum ilẹ̀ ó máa fàya ilẹ̀ ó máa lanu fún àwọn òkú wà nù rẹ̀ láti máa jáde sira'a pẹ̀lú eré wọ́n máa jáde nù sàárì pẹ̀lú eré yẹn pé jíjáde táwọn òkú ó máa tú jáde tí ilẹ̀ ó máa ti àwọn òkú sókè tí ó máa ta àwọn òkú sókè láti inú sàárè pẹ̀lú eré ni wọ́n máa jáde pàpàpàpà kòkòkò nínú sàárè pẹ̀lú eré ọ̀rẹ́ bá yín kù náà ọlọ́run ọba Allah subhanahu wa ó ní wá ìdá ẹ̀fẹ́rọ̀ àti nígbà tí sàárè tí ó bá di nǹkan tí ó tú àwọn nǹkan tó wà nù rẹ̀ jáde sí àwọn nǹkan tó wà nù sàárè inú sàárè tó padà di tí ó ń bọ́ sí ìta ọlọ́run bá lọ́sùn máa tẹ́lá wá sọ pé alimat nafsun ma qaddamat wa akhtharat ṣẹ́rí gbogbo idha as-sama'u infatarat wa idha al-kawakibu intatharat wa idha al-biharu fujjirat wa idha al gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn jàwábù ẹ̀lì láyẹ̀lẹ̀ karùn ẹ̀rí pé ìdá tó wà nínú àwọn ìbẹ̀rẹ̀ àyà tí a kà yìí zọ́pù zaman ọlọ́ọ̀bá ní jẹ́lá fi ń sọ nípa àsìkò tí àwọn ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ nígbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àti nígbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àti nígbà ó ti tẹ́ vọ́ọ̀fù ó rẹ̀ jẹ́ ṣàǹfù ìtumọ̀ ní kó ṣiṣẹ́ pé ó ti tẹ́ àsìkò ó ti tẹ́ májẹ̀mú ibi tó ti ń túmọ̀ àsìkò ni pé nígbàtí nígbàtí nígbàtí abẹ́kọ̀ ni so ibi tó ti ń túmọ̀ ṣàǹfù ni wípé tí nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ nígbàtí nǹkan yẹn bá ṣẹlẹ̀ nígbàtí nǹkan yẹn pé májẹ̀mú ni pé nígbàtí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sọ́nà wá retí pé kí wá ní ó wọ́n jẹ́ jàwá kí ní ó wà ṣẹlẹ̀ nígbàtí àwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wà mọ́wájú ìyẹn ni pé nígbà tí ayé bá parẹ́ tí alkiyama dìde tí àwọn òkú dìde táwọn òkú bẹ̀rẹ̀ sí máa jáde nínú tàárì pẹ̀lú eré tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí máa tú àwọn òkú tí ń bẹ́nu rẹ̀ jáde pẹ̀lú eré ọlọ́run bá ní àálìmà ni ó mà àálìmà nafsun gbogbo ẹ̀mí ni ó mà nígbà tí ní dáadáa àti láburú ma qaddamat min khairin wa sharri gbogbo tí ẹ̀mí kọ̀ọ̀kan ti síwájú fúnra rẹ̀ ní oore àti láburú gbogbo ẹ̀mí ẹ̀ ní ó mà ní ó mà àwọn nǹkan ẹ̀lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà wà á kọ̀rọ̀ àtàwọn nǹkan tí ó fi ilẹ̀ sílẹ̀ ayé yọ́mà àwọn onímọ̀ wá àtàwọn eléyìí tó sì síwájú tó sì sí iwájú fúnra ara rẹ̀ tó kọjáma máa kọjáma àwọn eléyìí tó sì sí alkiyama fúnra rẹ̀ tí ó lọ bá ṣẹ̀kọ́ tó bá ti wájú yẹn ní tó sì síwájú yẹn yọ padà lọ bá torí ibi tó sì sí náà ni ibi tí òun náà ti padà wá jáde sí yẹn òun náà lọ́jọ́ ìgbòdà kìyàmà àwọn tó ti wá sì síwájú gbà tó wà ní ayé tó ti ń sì síwájú pálù kìyàmà rẹ̀ tó ti fi tí wọ́n ni máa qaddamat min khairin wa sharrin àwọn tó ti síwájú fún ẹ̀mí tó ti síwájú fún ààrẹ ní orí àtàlábúrú bákanáà wà máa akọ́rọ̀ àtàwọn nǹkan tó pa ti sẹ́yìn nígbà tó kó ilé ayé lórí àtàlábúrú àwọn nǹkan túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ àwọn míì ní ẹ̀ àwọn nǹkan tó fi ilẹ̀ nílé ayé láburú ni eléyìn ni kò fi ilẹ̀ sílé ayé ọkọ̀ dámà rẹ̀ náà ni ó wà nínú àwọn ọmọ ọkọ̀ dámà pé arimat nafsun ma kọ̀ dámà pé ìtẹ́yìn bá fi ilẹ̀ ní dáadáa nílé ayé pé nǹkan tí yàn ti síwájú ní ọ̀rọ̀ yọ ma wá ba lálùkìyàmà ni ẹjọ́ nígbà máa ń sìn ọjọ́ ma dáadáa tó fi ilẹ̀ sílé ayé ni àrẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé idha mata ibnu adam inqata amaluhu illa min thalathi àrẹ́bí nígbàrà tí ọmọ anẹ́bí adam bá ti lè jáde láyé tó bá gbogbo iṣẹ́ rẹ̀ ti parí ilé ayé ni àfi nǹkan mẹ́ta صدقة جارية إلا من ثلاث من صدقة جارية أنا بني àti nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ni sàárà eléyìí tí ó ṣe ń lọ lẹ́yìn tẹni tó ti sàárà yẹn kú tán ìtàn ń pè ní sọ́dákọ́tún jàríyàtò ní sọ́dákọ́tún jàríyàtì tó sàárà tí ń lọ tó wà tó fi pè ní jàríyà tán sàárà tí ò dópin pẹ̀lú kú ẹni tó ṣe sàárà lẹ́yìn ikú rẹ̀ sàárà yẹn ti ń lọ oye bá ń sì bí ọ̀nà máa bá in tó ti síwájú náà ni ara àwọn dáadáa tó ti síwájú náà ni oye bá ń sì ó fi ilẹ̀ sẹ́yìn ṣùgbọ́n ti síwájú aó ilmin yurtafa alhamdulillah yahdikumullahu yuslihu balakum aw ilmin yurtafa bihi àbí ìmà tó jẹ́ ìmọ̀ ẹ̀sìn táwọn èèyàn ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tó túlẹ̀ sílẹ̀ ayé alhamdulillah yahdikumullahu wa yuslih balakum àbí ìmọ̀ tó ṣàǹfààní táwọn èèyàn ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tó túlẹ̀ sílẹ̀ ayé yóò lọ máa bá nínú àwọn nǹkan tó ti síwájú náà àwọ́ládìn sọ́lìhì yẹ̀dù ríúlà àbí ọmọ tó jẹ́ ọmọ rí ẹni rí sọ́lìhì pẹ́bàá ti àwọ́ládìn sọ́lìhì yẹ̀dù ríúlà tó sàjọ́ àfún nínú àwọn nǹkan tó kì síwájú náà tó wá ní wà á kọ̀rọ̀ yẹn ni pé àwọn iṣẹ́ ẹbú tó fílẹ̀ àwọn iṣẹ́ ẹbú tó fílẹ̀ sílé ayé ó ní wà á kọ̀rọ̀ àwọn nǹkan yẹn yóò padà rí tọ́bá díjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ó tí bá yìí yóò padà rí yóò padà má tọ́bá wọ́n ní àwọn súnnà tẹ́yíà àwọn ìlànà aburú tẹ́yàn bá fílẹ̀ nígbàtí bá wà nílé ayé tó bá díjọ́ gbẹ̀dà lọ́kìyàmà èyàn padà rí èyàn padà mọ̀ pé ah sábúrú tí mo fílẹ̀ rí sábúrú tí mo fílẹ̀ nílé ayé rí oríbà yìí ẹ̀rí pa Ànábì sallallahu alaihi wasallam sọ wípé wà mọ̀ sánà súnnà tàbí yí àtàn mo ti gé bí ní àti pé gbogbo ẹnikẹ́ni tó wá la ìlànà burú fa alayhi wizruha Ànábì ní ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò máa bẹ lórí ẹni tọ́lá láàrin wàwízìrù man àmìlà biha wàfí orí wáyá wàwízìrù man tẹ̀lé àhà àti ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí bá ń tẹ̀lé ojú ọ̀nà àbúrú yẹn àti ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí bá ń sàbúrú yẹn Ànábì ní láì ṣe wípé ẹ̀ṣẹ̀ àwọn tí ń tẹ̀lé ṣùgbọ́n ẹni tó la ìlànà yẹn tó ẹ̀kùn ló làlànà yẹn tí wọ́n fi ń rìn so ẹni náà máa ní ìpín yóò máa ní ẹ̀tẹ̀ lórí wọn nínú àwọn nǹkan tó fi ilẹ̀ aburú tó fi ilẹ̀ sílé ayé nìyẹn tí ó padà mọ̀ lọ́jọ́ ìgbéra kìyà mọ́ wọn ló fi jẹ́ pé tẹ́lá àwọn oníbídà àtàwọn tó yẹ pé ẹni ànù ni wọ́n tẹ́gbẹ̀gbẹ̀ sójú ọ̀nà ànù ìyà wọn lọ́jọ́ ìgbéra kìyà mọ́ kò ní kéré nítorí wípé tó bá dáadáa dálẹ̀ sínú alámọ̀rí ẹ̀sìn wa yìí nǹkan tí ò sí nínú ẹ̀ àádá padà sí ni ṣẹwárí nítorípòun ló dáálẹ̀ yẹn gbogbo àwọn tí bá ń ṣe lẹ́yìn rẹ̀ wà mọ̀ sánà súnà tàṣẹ̀ yìí àtà yóò máa lẹ́sẹ̀ lórí gbogbo wọn olóbi jẹ́ pé àwọn tí bá wá ń gbìyànjú láti kó èrò kúrò lẹ́yìn rẹ̀ tẹ́ ń gbìyànjú àti hazaro àwọn èèyàn àti tèkìlọ̀ fáwọn èèyàn kan mọ́rin ìlànà tẹ́nu yẹn fílẹ̀ kẹ́sì má tẹ̀lé àwọn ẹ̀yẹ ẹ̀rí pé wọ́n ń gbé ọ̀ràn kúrò lọ́rùn rẹ̀ nìyẹn ẹ̀dàkùn tán bá rí tán bá tọ́nà bá lè kẹ́lẹ́bá fi wọ́n ṣe taufik tọ́nà bá lè kẹ́lẹ́bá fi wọ́n ṣe kùn gẹ́ dáadáa tán bá rí gbogbo èrò kókù lẹ́ni ẹlẹ́yìn ẹni yányá ẹ̀dàkùn ẹ̀ṣẹ̀ tí yóò máa ní lórí àwọn tí bá ń ṣe nǹkan tí yóò bẹ lórí rẹ̀ tẹ́gbọ́n ti kó gba burú kó lẹ́yìn rẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ tọ́ka kù fún náà lélẹ̀ tó ń ṣe tó kú lórí ẹ̀ tó gbogbo àwọn tí ń tẹ̀lé lànà yẹn tí ń tẹ̀lé nítorí ìtẹ̀lé tán tẹ̀lé lórí rẹ̀ yẹn àwọn ti bá kó àwọn yẹn kó lórí ìlànà yẹn orí bá ń sùn òun ló fi jẹ́ sí pé èèyàn kan

ó ti báyìí sí aburú ni a gbọ́dọ̀ gbà a gbọ́dọ̀ máa wòrán torí pé àwọn nǹkan yẹn yóò kó bẹ́ẹ̀sìn yóò ṣe kí ni yóò kó bẹ́ẹ̀sìn yóò máa yá ẹ̀sìn yìí ó yẹ báyìí sí yóò po ẹ̀sìn yìí tàn yóò po ẹ̀sìn yìí tàn so nítorí ẹ̀lọ́bìjẹ́ sí gbogbo àwọn tó bá fi àwọn ìròyìn burúkú báyìí lẹ̀ àwọn tẹ̀kẹ̀ ìdáàdì àwọn tẹ̀láàdì tó bá yẹ kí wọ́n kọ́ ni àbí wọ́n tọ́ lọ́rọ̀ ni àbí wọ́n rí àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ní orípa ìsìn àwọn èèyàn wá ń lo àwọn ọ̀rọ̀ yìí yẹn lẹ́yìn tí wọ́n kú tán orípa ìsìn so a gbọ́dọ̀ gbìyànjú báwo la yẹ fẹ́ là wọ́n báwo la yẹ fẹ́ kó àwọn èèyàn kúrò níbi ìròrí burúkú sí bí ẹni pé àwọn ah, fẹ́ ṣubú wọn ni wọ́n bínú wọn ni bí ẹni pé àwọn ah, àti dáadáa pẹ̀lú wọn ni ó yẹ ká fi wọ́n lẹ̀ pé bá ń sọ ó yẹ ká máa yìn wọ́n ni pé bá ń sọ ó yẹ ká máa sọ fún wọ́n gbìyànjú àwọn àfáà wa nìyẹn ni wọ́n ràn wọ́n lọ́wọ́ pé bá àwọn yẹn gẹ́gẹ́ ni wọ́n ń torí fún wọn ṣé àwọn èèyàn tí wọ́n yìn wọ́n yẹn tí wọ́n ti ń pèpè lọ síbi àwọn tíra yẹn wọ́n kó bá wọn ni àti bí àwọn ìròyìn yẹn wọ́n kó bá wọn ní báwọn èèyàn bá ṣe ń gba ìròyìn yẹn lẹ́yìn wọn wọ́n bá ṣe ń gbà bí báwọn èèyàn bá ṣe ń kó sínú àwọn òfin yẹn wọ́n bá ṣe ń kó sínú ẹ̀sí bẹ́ẹ̀ ni wàhálà wọn máa pọ̀ lórí àwọn tán fi àwọn nǹkan yẹn lọ́lẹ̀ ló fi jẹ́ sí pé àwọn àfáà tó ti kú àwọn àfóhùn tó máa ṣe rùdú lórí tíra wọn lọ dọ̀la àrímọ́mù Suyuti wọ́n ti kú ti pẹ́ àrímọ́mù Suyuti ti kú ti pẹ́

bàbá òjò wò pé tí ó fi ti kú kọ̀dí afúgbọ́ ìlàmà kọ́dìdàmà ó sá ti lọ síbi ó ti lọ pàdé tí ó ti síwájú fẹ́mì ara rẹ̀ ẹjá gbogbo àwọn nǹkan ilẹ̀ àìrọwà àlùjúgbà àwọn nǹkan ilẹ̀ nítorí pé àwọn nǹkan yóò kó bẹ́sìn àwọn èèyàn yóò kó bá lórí àwọn nígbà jíjẹ́ Albani bá gbá káútàrí mú báyìí alkautari mú mọ́ mọ́ mú Sheikh Albani wá ẹjẹ́ bí àpèjúwe ni mú mọ́mà ní o jíba ní jíjẹ́ Albani bá gbá alkautari mú ẹ̀ẹ̀mọ́ bí wọ́n ṣe mọ́ lálàfẹ́ alkautari tó ìjẹ́gbẹ̀ alkautari náà ni qad afdha ila ma Muhammad Abdu Muhammad Abdu tí Sheikh Albani bá gbà mú ẹ̀ mọ́mọ́ yìí máa ń ṣe fún ni ẹ̀ mọ́ bí Sheikh Albani ti máa ń ṣe fún Muhammad Abdul ó ti bá yìí so tó ń ti pé gbogbo àwọn táwọn wíyí ni afọ́ ìlàmà kọjàmù wọ́n ti lọ pàdé nǹkan tí wọ́n ti tíwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ti wà mọ́ wá ní bá ti wà mọ́ wá ní ó ti bá yìí so nínú àwọn nǹkan tó pé àwọn àfáàrí tí wọ́n ti ṣe ní iṣẹ́ fún ẹ̀sìn tó ẹgbẹ́ gbogbo àwọn kìíní yìí nítorí ìláàánú àwọn tí wọ́n kọrú àwọn nǹkan yìí kalẹ̀ káwọn èèyàn má bà gbàtànjẹ pẹ̀lú àwọn nǹkan yẹn káwọn èèyàn má bà kó àwọn ìrùrí yẹn kọ́mọ̀dé fáwọn èèyàn yìí ló padà wá sọnù àwọn náà tó wá wà nínú ṣòro tí àwọn ènìyàn mọ̀ báyìí lọ́dọ̀ náà wà lọ́sùn táwọn ìtàn náà bí tí a dé ni àìrìmàtí náà tún máa qaddamat wà á kọ́rọ̀ ọlọ́bá ní gbogbo nígbà táwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ní pé àìrìmàtí náà tún gbogbo ẹ̀ ní pátápátá ni ó wà á mà máa qaddamat gbogbo tó ṣe gbogbo tó ṣe síwájú ní iṣẹ́ máa qaddamat alimat nafsun ma ahdarat labápàdé inú sọ́ọ̀tì tẹ̀kùn so ẹ̀rí alimat nafsun ma qaddamat wa akhkharat ẹ̀rí kó súnmọ́ ara wọn so bá ti tún yẹn náà ni pé nafsun yìí gbogbo ẹ̀mí ló túmọ̀ sí bákan náà máa yẹn náà nínú àwọn tí ọgbọ̀n ẹ̀mú òun náà ni gbogbo nǹkan tí kí á wòye sáwọn nǹkan tá ń ti tíwájú ó gbú ẹ̀ lápadà rí o àti gbé ò sí o àti pamọ́ ló wà o kò é báyìí kù alimat nafsun ma qaddamat wa akhkharat gbogbo ẹ̀mí yóò mọ gbogbo nǹkan tó ti tíwájú ní orí àti láburú bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí ó ti kíni tó fi ilẹ̀ sẹ́yìn tó akhkharat àwọn nǹkan tó fi ilẹ̀ sẹ́yìn tó ẹjá fi nǹkan lẹ̀ ẹjá fi dáadáa lẹ̀ nígbà tá a bá kú káàsì tí dáadáa síwájú tá padà lọ máa débá torí pé gbogbo ẹ̀ pátá rárá padà wá mà tó bá níjọ́ pé dàkì yá mu ó ti yé báyìí sùn náà nǹkan tó fílẹ̀ láburú táwọn èèyàn ń ṣe lẹ́yìn rẹ̀ yóò padà mọ́ o ṣe rí àwọn àyà tí a kà yìí látòrí àyà ẹlẹ́ẹ̀kíní tó tó jẹ́ ìdáhùn èsì fún gbogbo àwọn mẹ́jẹ̀mú tọ́nà ọmọ àdíkẹ́ láti mú wá pé tí nǹkan bá tẹ̀lẹ̀ tí nǹkan bá tẹ̀lẹ̀ so èsì pé tí ó padà wá tẹ̀lẹ̀ yẹn so tá a ti kàdé bẹ̀yìn tí a bá wòye sí àwọn nǹkan mẹ́rin kan tọ́nà ọmọ lọ́sùn fún àtàrà ní ó tẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ ìdásàmá òun fàtọ̀rọ̀ abẹ́kọ́ ni wà yí ìdálìkàwá wà ìdá òhúrú bùrẹ̀tírọ̀ méjèèjì ní ṣe pẹ̀lú lẹ̀ abẹ́kọ̀ni àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀nà méjì náà ló pín sí ó ti bá yìí sí àwọn kan bẹ̀rẹ̀ pé àwọn méjì nínú ẹ̀ yàtà àlàkọ́ọ̀nì bílàlàwíyàt àwọn méjì nínú ẹ̀ wọ́n ní nǹkan ṣe papọ̀ pẹ̀lú òkè ó yẹ bá yìí sí àwọn méjèèjì tó kù àwọn méjì tó kù wọ́n ní nǹkan ṣe pẹ̀lú kí ni o àtòkìlìyàt àtòkùnlìyàt àtòkùnlìyàt làwọn ní nǹkan jẹ pẹ̀lú àwọn ní nǹkan jẹ pẹ̀lú ilẹ̀ẹ́lẹ̀ àríwẹ̀kọ́ so a jẹ́ sí pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí lápapọ̀ yìí méjì tó ní ṣe pẹ̀lú ìdíṣẹ̀lẹ̀ ní òkè tí ó tẹ̀lẹ̀ sí òkè ní sámà àti méjì tó ní ṣe pẹ̀lú tí ó tẹ̀lẹ̀ sí ilẹ̀ so ó ń sọ̀rọ̀ nípa takhribul alam ní pé gbogbo ayé torí pé àti sánmà àbílẹ̀ ní ti ọba lọ́jọ́ tàwí ṣe in ti mo fẹ́ sọ tẹ́ gbọ́ yìí taqribu al-alamu ni ẹ wípé gbogbo tó ń pè ní àgbáyé pátápátá àti al-alamu al-alawi àti al-alamu as-sufli àgbáyé tòkè àti àgbáyé tilẹ̀ yóò ṣe kí ni yóò gbogbo ọlọ́wọ́ bá lè gẹ́lọ́pàá ogun ẹ̀sùn fún tán pè ní taqrib òun náà ni kí èyàn kọ̀ rọ́bà nǹkan yẹn ni pé kíyàn pa nǹkan tó hù kí nǹkan pòpò orí bá yìí so àti àgbáyé sánmà àgbáyé òkè àtàgbáyé ilẹ̀ so orí bá yìí gbogbo ẹ̀ ló ṣe kíni òun náà yóò gbogbo yóò pàtókò ó ti ń sàlàyé fún wa nípa fàná òdúnìyà pélé ayé yìí nǹkan tí ó padà sáà òun jẹ́ kó yọ wípé ilé ayé yóò tán fana ojúnìyà ó yẹ́ báyìí sí ilé ayé yóò padà dópin yóò padà dópin pátápátá tí ò ní sáyé má kò ní sí ayé má inú àwọn nǹkan tẹ́lẹ̀ yìí tó fi yé wa ní àà lẹ́yìn àwọn nǹkan tàà sàlàyé yìí ṣe kátẹ̀síwájú kábọ́ sí ayẹlẹ̀ kẹfà àbí kí a fi àyè ìbéèrè lẹ̀ kábẹ̀jì ẹ̀ tí bọ́ sáyẹ̀ lẹ̀ kẹfà bóyá ká fà ìbéèrè lẹ̀ ṣùgbọ́n ká tó fà ìbéèrè lẹ̀ bóyá kí a fi àlàyé síwájú díẹ̀ nípa alimat wa akhkharat àwọn àyà tí ó jọrú ẹ̀ tí ọlọ́run bá lọ́sùn wọn àtàrà ti mú wá nínú al-Qur'an tẹ́lẹ̀ tí ó máa jẹ́ tafsir al-Qur'an bil Qur'an orí bá nìsín so aya tí mo sọ fún wa ní sọ́ọ̀tì yàtí nìyẹn ó fẹ́ wá nìsín yìí orísun ti sá lọ aya tó wà ní sọ́ọ̀tì yàtí nìyẹn ó bọ́ sọ́wọ́ gbẹ̀yìn báyìí qalu man ba'athana min marqadina hadha ó tí bá yìí qalu man ba'athana min marqadina hadha ma wa'ada ar-rahman wa sadaqa al-mursalin ó tí bá yìí qalu man ba'athana min marqadina ọlọ́wọ́ bá ní nígbà tí àwọn òkú tí ń bẹnu sàárè sílẹ̀ bá bẹ̀rẹ̀ sí máa tú wọn jáde

àti òfò wọn tó máa lékún sí ni ṣẹ́rí ìyanu sàárè bó ṣe gbókun tó yẹn àwọn kèfì ló tó pìfà rẹ̀ tí pé káwọn máa wàánù sàárè káwọn máa bá ìyà yẹn lọ ju ìyà tó wọ́n padà lọ pàdéjọ́ gbèdà fìyàmà lọ wọ́n máa sọ pé máa ń bá ẹ́sà náà mi mọ̀rọ̀kọ́dìnà tálọ́wà gbé wà dìde níbi tàà sùn sí tó sọ wípé alkiyama ń bẹ nígbàtẹ̀ wà ní ayé tẹ́ gbàgbọ́ haza ma wa'ada rahman wa sadaqa al-mursalun àwọn òjíṣẹ́ Ọlọ́hun tẹ́ wá ń fún yín tẹ́ wá ń jíṣẹ́ fún pé alkiyama ń bẹ òdodo ní o lẹ́tí yín tán sọ fún yín rèé ó jẹ́ bá ń nǹkan tí wọ́n sọ fún pé yóò ṣẹlẹ̀ tẹ́ alkiyama tó wá ní ìgbéǹde ń bẹ lẹ́yìn kú èyí ni tí ń ṣẹlẹ̀ lónìí báyìí tẹ́ mẹ́rin pé man ba'athana min marqadina tààlẹ́ni tó gbé wa dìde kúrò níbi tààsùn sí inú sàárè tààsùn sí torí wípé bí ìyanu sàárè ṣe gbópọn tó yẹn àwọn kèfèrí ó tó pìrìfà rẹ̀ kódà wọ́n pìrìfà rẹ̀ ju ọ̀wárí rí ọjọ́ lo lọ ká mọ́sọ̀ yánà ìdààmú ọjọ́ gbẹ̀dàlùkìyàmà àwọn kèfèrí ó tó pìrìfà ìyanu sàárè ẹgbẹ́ ká ti máa bẹ báyìí ká máa bẹ́rẹ̀ náà lọ ju ọ̀wárí dị ọjọ́ gbé dàlùkìyàmà lọ kó tó wá kẹ ìyáná ó jẹ́ báyìí ni so àyà tí mo fẹ́ rántí ni so ọlọ́ọ̀bà Allah subhanahu wa ó ti sàlàyé àwọn nǹkan tí ó jọ àyà tí mo wá sàdébẹ̀ yìí alimat nafsun ma wa akọrọ. àwọn àrú àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ náà min babi tafsir al-Qur'an bil-Qur'an ọlọ́run bá ti fọwa ẹ̀ fún wa láwọn náà al-Qur'an al-Karim ó yí báyìí kù nínú àwọn àyè bí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ti rẹ̀ ó ní suratul Kahf ha suratul tí jẹ́ قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا ويبقى انت ọlọ́wọ́ bá Allah سبحانه wa ta'ala oúnjẹ kó yé wa àkàfọ́ta bí lẹ́bí kọ́ọ̀lẹ̀ láwùsọ ṣíbùhù wọ́wọ́ yóò hàwírù wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ ó ń sọ fún wàhúwà yóò hàwírù nígbà tí ó ń bá sọ̀rọ̀ wọ́n ní jọ ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ láàrin ara wọn lọ́dí tí ó sọ fún pé àkàfọ́ta bí lẹ́bí kọ́lákọ̀ọ́kà bí sọ̀rọ̀ ọ̀bẹ̀ ṣe ó ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba tó dá láti inú yẹpẹ̀lú ọlọ́run bá tẹ́kùn lọ dá ọ láti inú yẹ̀pẹ̀ ló wá ń tèkì ìfìrí pẹ̀lú ẹ̀ tó ń bá mi nọ́ pàtàkì lẹ́yìn náà ọlọ́run bá yìí tó wá dá ọ hmm, láti inú mi lọ́gbọ́lọ́gbọ́ láti inú àtọ̀ mi nọ́ pàtà láti inú àtọ̀ tẹ́rí àkàbọ́ta bí lẹ́dí kọ́lá kọ́kà mi tòrọ̀ ọ dá wa padà sí aslu àbára ni aslu bàṣàríyà àwọn èèyàn ìpínlẹ̀ wa ni pé ọlọ́run bá dá wa láti inú yẹ̀pẹ̀ òun náà làbẹ́bí Adam alayhi salatu salam thumma min nutfatin lẹ́yìn tó dá ànábì adam láti inú yẹ̀pẹ̀ àwa àrọ́mọdọ́mọ rẹ̀ ó dá wa láti ibi kíni láti ibi àtọ̀ ẹ́ thumma min nutfatin thumma sawwaka rajula lẹ́yìn náà ọlọ́run bá àdíkẹ́lá wá dá ọ sawwaka ó ti ọ́ ní ẹ̀dá tí ó dọ́gba tí gbogbo ẹ̀yà rẹ̀ tó pé ẹ́ sawwaka rajulan ó dá eléyìí tó dúró déédéé ọdá ọlọ́kùnrin eré ìtọ́dọ́gba tí gbogbo nítorí ẹ̀kú pé tó pé sáàyè rẹ̀ orí báyìí náà inshallah karim àyà tí mo mú ibi tí ti lójú lọ òun náà níbi tafsir lọ́la pẹ̀lú gbọ́nà wa subhanahu wa ta'ala níbi ẹlẹ́kẹfà tó jẹ́ wáyé sí níbi alladhi khalaqaka fatawwaka fa'adalak abẹ́ẹ̀kọ́ ni so ibẹ̀ láti lójú lọ ṣùgbọ́n àyà eléyìí tí akàtọ́ tó jẹ́ ẹlẹ́ karùn-ún yìí òun in tó ṣe déédé níbi tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala ti múrú ẹ̀wà òun náà níbi tí mo ti mú òun ni ó ṣe déédé jùlọ so abẹ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ̀n ọba kí ó fún wa ní àgbóyà al-Qur'anul Karim kọ́lọ́wọ̀n ọba tó dẹ̀ ṣe al-Qur'an ní ìmálẹ̀ ọkàn wa kọ́lọ́wọ̀n ọba lè jẹ́lá kó ṣe ní ìsígàgà ojú wa kọ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa kó ṣe al ní nǹkan tí ó mú àwọn ìbànújẹ́ àti ẹ̀gùn ọkàn wa kó sí ni tí ó mọ̀ kú fún wa ọlájọ́ kan sọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nítorí àti fàyè ìbéèrè ilẹ̀ fún àwa tí a bá ní ìbéèrè kan sí kejì wọ́n bá ti báyìí pé ó bá wà tó ń ṣàlọ́ tẹ̀lé tó á fi àyè ìbéèrè ilẹ̀ tí ó bá wá sí tó wá jẹ́ sí pé á gbé sí ìràwọ̀ yẹn gẹ́gẹ́ làwọn planet yẹn ó dé báyìí tù so ẹ rí i pé a mẹ́nubà àwọn planet kan ní ọ̀sẹ̀ tó lọ pé àwọn planet yìí àwọn ni àwọn ìràwọ̀ tí a sọ yẹn nínú ẹni ẹ̀tọ́ rídìí wa ó dé báyìí tù nínú ẹni zahara ẹ̀tọ́ rí la pè ní mercury nínú ẹni zahara ta pè ní venus ó jẹ́ báyìí sí nínú ẹni al-ard ard ó jẹ́ báyìí sí so nínú ẹni ẹlẹ́kẹrin ẹ̀hẹ́ bahram wọ́n náà lápẹ̀ ní al-Qahira ó jẹ́ báyìí sí so wọ́n náà lápẹ̀ ní al-bahram ó ní wọ́n ni mars so lẹ́yìn rẹ̀ láwá sọ jupiter àbí so kí la pè jupiter tó bá rántí atmosphere wọ́n la jupiter so lẹ́yìn rẹ̀ láwá sọ zuhal ó jẹ́ bá yìí sùn lẹ́yìn látọ̀ Uranus Uranus àtọ̀ Uranus Uranus aláìsọ Neptune Neptune àbí so àwọn méjèèjì ni tẹ̀rẹ àwọn méjèèjì ìràwọ̀ náà ni wọ́n ó jẹ́ báyìí dùn àwọn alkawakibu sayyarọ̀ ní ọmọ ń pè wọn alkawakibu sayyarọ̀ àwọn ìràwọ̀ tí ó ń rìn ń sa eré òjé bá ń kù torípa àwọn àràwọ̀ yìí wọ́n à dúró wọ́n àwà stationary wọ́n à dúró wọ́n rìn àtàwà kébù tàbíyà ọ̀rọ̀ mọ́ ń pè wọ́n àwọn èèyàn náà ìràwọ̀ ni wọ́n òjé bá ń láwọn planet yìí ìràwọ̀ ni wọ́n wọ́n sì jẹ́ planet tó tóbi wọ́n tóbi gan òkè so bó ṣe rí ni náà ah, eléyìí táwọn sọ pé tóbi jù nínú ẹ̀ òun náà ni almushtari jupiter jupiter tóbi ju ayé gan lọ ó tóbi ju earth gan lọ ó yẹ báyìí tó naam wàlúù sara. Ah, Pluto. Ah, Pluto. Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ tí ò jẹ́ kí áfíríkà ìdára wa láàmù lórí ẹni pé ìyapa tí àǹfààní rẹ̀ kéré ní àfíbẹ̀ ní bùkátà sí ilé tó tẹ́sùn wọn ni pé kò kò sí ní ó tí bá ń ẹ̀hẹ̀ àkàmámà àkàmámà ìwébù yẹn tòótọ́ ipá nǹkan níta fẹ́ ṣe bẹ́ẹ̀ àǹfààní tó kéré náà. náà sínú gbogbo àwọn planẹ̀tì yẹn sáwọn ẹ̀dá wà mbẹ̀ áàtì nìkan ni ẹ̀dá ti lè survive ó jẹ́ báyìí sùn so àwọn planẹ̀tì tó kù yẹn nǹkan ò lè survive mbẹ̀ ó jẹ́ báyìí nǹkan ò lè survive mbẹ̀ nítorí pé àwọn bòmí mẹ́tọ́ pé oxygen bẹ̀ tó òtò oxygen tó wà ní earth òdíbà ní ti tó àwọn nǹkan tó bá wà ń bẹ̀ tó wọn nílé survive àwọn bòmí ń bẹ nínú àwọn ọbẹ̀ tó jẹ́ ti wípé nǹkan tó bá wà ń bẹ̀ wò lè dúró position tó bá wà yọ tẹ so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ ti pé ah, ó ń ṣẹlẹ̀ bẹ̀tàwọn àfáà kan mọ́ ń fúwa lára kìíní kan àwọn bá máa ń jẹ́ kó yọ pé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn òyìnbó máa ń sọ pé àwọn ọ̀nà òsùn páwọn àwọn ọ̀nà ọgbà àwọn yìí rọ pátápátá gbà ní eré báyìí ti irọ́ ni fọ́ wọn ní orí so nítorí àwọn nǹkan tó bá yẹ pé àwọn bá yẹ ká já ọ̀rọ̀ wọn bẹ̀ á já ọ̀rọ̀ wọn bẹ̀ àwọn obìnrin tó bá yẹ pé wọ́n bá gẹ̀ẹ́sì ẹ̀ tó bá sàǹfààní so irú ní ti báyìí nígbà tí àwọn geographer tó ń sọ nípa ṣépù ayé wọ́n ní ayé wà spherical ó tí bá yìí sí wọ́n dẹ̀gbà torí pé ayé kàrùwíyàtù ṣẹ́kìlì kàrùwíyàtù ṣẹ́kìlì ayé dà gẹ́gẹ́ bí kúrọ̀ ó tí bá yìí sí so ó wà spherical so báyé ṣe rí nìyàn so wọ́n gbà wọ́n bá yìí sí Sheikh Khalid Uthaymeen rahimahullahu ta'ala wọ́n tàwọn àlàyé tó pọ̀ gidi gan lórí ọ̀rọ̀ kàwíyà ilé ayé tẹ́tẹ́nà sáwọn yìí sí wọ́n mú àwọn ìmọ̀ àtàwọn àǹfààní tó pọ̀ wá fún wa lórí irú nǹkan yẹn so àwọn míì tó bá yẹ pé a bá rí wípé wọ́n gbà tí a rí wípé eléyìí báyìí ó fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ìmọ̀ àrígbà wọlé wọ́n bá yín kù àwọn ilé ókè ní ẹjẹ́ kí n nìkan fún yín sọ̀rọ̀ sọ̀rọ̀ fáwọn sàrẹ́ńtì ti calculate ìgbà tí ìgbà ó fi tẹ̀mídà wọ́n sọ yẹ millions of years ṣe millions àbí billions of years tí oòrùn ó fi kódà àwọn sáyẹ́ǹsì sọ fún yín pé tó bá di pé oòrùn bẹ̀rẹ̀ sí máa parẹ́ tí wọ́n jẹ́ fún yín pé eré rẹ̀ eré oòrùn ọkọ̀ọ̀kọ̀ máa reduce náà tó bá yá eh, ìmọ́lẹ̀ rẹ̀ yóò máa reduce dídí tó gbé débi pé oòrùn padà ní nímọ́lẹ̀ mọ́ ọkọ̀ padà tó bá padà yá yóò máa diminish yóò máa dínkù yóò máa dínkù títí yóò fi padà wá yóò tán yányán

tí sáyẹ̀nsì láwọn nǹkan tó pọ̀ gan láti yí lọ́wọ́ sáyẹ̀nsì láwọn tó pọ̀ láti yí lọ́wọ́ gan tẹ́gbẹ́ ẹlòmí ò ní fura àwọn kankan bẹ́ẹ̀ pé ó hàn tẹ́gbẹ́ àwọn èèyàn tètè fura sí yẹn àwọn bẹ́ẹ̀ pé kò hàn àtẹ́sì ọ̀rọ̀ burúkú sí ni ọ̀rọ̀ kúfùrù tó wà ní sáyẹ̀nsì tó ìjà pé tẹ́yìn ò bá kọ kò túmọ̀ sí pé kí ẹ̀ máa mọ̀ sáyẹ̀nsì wọ́n máa máa kó àwọn nǹkan wa nítorí àti dàrú àwọn èèyàn àìkọ òtúbọ̀ tí ò ní ọmọ sáyẹ́nsì èyàn ó mọ̀ dáadáa èyàn sì fi sáyẹ́nsì sàǹfààní tó yẹ kí èyàn fi ṣe tó túmọ̀ sí pé ìmọ̀kánni tó yẹ pé èyàn ní bùkátà sí èyàn sì kọ papọ̀ mọ́ sáyẹ́nsì tó kọ́ lọ́wọ́ bá kó sànú wa kó mọ̀ jẹ́ kí yá gbabi sáyẹ́nsì di kékeré náà bó ṣe kò sí èèyàn nìkan àwọn màláìkà náà ọlọ́run bá àlékẹ́ náà dá wọn sínú ìràwọ̀ sánmà lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala dá wọn sí ó jẹ́ bá yín sí so àwọn ẹ̀dá tó kù náà ó jẹ́ bá yín sí bí àwọn ẹranko ni bí àwọn nǹkan abẹ̀mí ni ó jẹ́ bá yín sí bí àwọn àjẹ̀mú náà ni kò sáà kankan nú àwọn ẹ̀dá ọlọ́run ọba lọ́sùn fún lọ mọ̀ nǹkan kí ó dá sínú ẹ̀ tó jí bá nìkú ọlọ́run àìdá náà ọjọ́ tí ayé bá fẹ́ parẹ́ láwọn ìṣẹ̀lẹ̀ ayé táwọn kèfèrí ìdààmú bá ní àbí gbogbo àwọn èèyàn àti mùsùlùmí àti gbogbo èèyàn ni àti mùsùlùmí ni o àti kèfèrí ni o ìdẹ́nì kankan tí ìdààmú ní bá kódà níjọ́ tí alkiyama bá fẹ́ dìde òun ló súnmọ́ jùlọ tí ẹníjọ́ táyé bá fẹ́ parẹ́ ayé ó parẹ́ lórí àwọn ṣèrọ́rù kọ́lùkì àwọn aláburú nínú àwọn ẹ̀dá aláyé ó parẹ́ lé lórí kò ní sí ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ táyé tó parẹ́ yóò tètè jú yóò bá wọn mùsùlùmí kan láyé ó jẹ́ máa ń tẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó di ẹ wo ní irú ìṣẹ̀lẹ̀ al-Masih ad-Dajjal ní sùgbà khuruju dabbatil ardi sí ó jẹ́ máa ń tẹ̀lé jújà ti ó jẹ́ máa ń tẹ̀lé nínú àwọn ọjọ́ yẹn náà ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ilé tí ó máa lé àwọn èèyàn tí ó kó ogun ọjọ́ lọ pa wọ́n tí mọ́gírì ní ò ní bá mùsùlùmí kankan láyé òòrùn ọ̀yọ́ níbi tó ti ń wọ̀ kò ní bá mùsùlùmí kankan láyé torí pé ń yẹn kọ́dà bí èèyàn bá túbá gan kò sí sáúbà so gbogbo rọ àwọn nǹkan tó tó yẹ sí pé orí àwọn nǹkan yẹn gẹ́gẹ́ láyé so ṣùgbọ́n tó bá di ọgbẹ̀dà kìyàmà ìtẹ̀lẹ̀ àwọn ọ̀wárìrì ọjọ́ ọgbẹ̀dà kìyàmà tí àwọn èèyàn ó dìde

tìrìwé yìí ní sọ̀rọ̀ nípa ṣàfáà kọ́mọ̀ mẹ́rin bá rú ṣàfáà yìí àti tásìkò ọba tó bẹ́ẹ̀ tásìkò ọba tó lọ́yà fún so àṣàfáà ti kú bọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí gbogbo ìlọ́ta fún ọmọ báwọn ẹ̀bí ọlọ́mọba yẹn gbogbo wa ní òjọba tó ti báyìí sí so bó ṣe rí nìyí so ọjọ́ ti lọ oníbẹ̀rẹ̀ yàrá nam. Thank you àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ gan nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ ní pé ṣe rí tọ́lọ̀wọ̀n bá díkà bá fẹ́ rí fíìtì ìtàkà nínú bòmí àwọn nǹkan kan ń bẹ tọ́lọ̀wọ̀n bá díkà máa fi ń kún tí ò jọ nǹkan tó níbi tó ti mú ìtàn yẹn wá lákọ̀ọ́kọ́ ó ná sábà kó lórú àwọn ọ̀rọ̀ yẹn nígbà yẹn ó jẹ́ bá yẹn sì tí kò sì ná sábà kó kó lù níbi tó ti ń sọ̀tàn yìí nígbà mi tó á máa láwọn àlékún àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run bá lọ́sùn hàn tára máa ń sọ láti kan ọ̀rọ̀ nípa ìtàn ìtàn máa ń rìpíìtì ìtàn ó jí bá ní sí èèyàn máa ń repeat ìtàn nítorí wípé àwọn tí sọ̀tàn yẹn fún nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àbí ọ̀rọ̀ tí èèyàn ń bá bọ̀ ìtàn yẹn gba tí èèyàn kọjá ní labalabẹ̀ yẹn náà ìyún mú yẹn náà wá nítorí pé kò tí tẹ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn tẹ́ bá mú tàn yẹn wá ọ̀rọ̀ yẹn ò ní ṣe kíni ọ̀rọ̀ yẹn ò àti kí ìtumọ̀ àti kí ìtàn yẹn wá àtàwọn àǹfààní tó pọ̀ tó jẹ́ bá yìí tó wà ní àwọn nǹkan yìí so kọ́nà ọba kó sànù wa hàdà wàllá àìlá subhanaka allah alhamdulilayi ṣẹlẹ̀ la ilaha